ثم قسوة الحمد ويقول سبحانه وويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى أهل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله تبارك وتعالى وراقبوه في السر والعلن يقول سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أيها المسلمون عباد الله لقد ذم الله تبارك وتعالى قسوة القلب ألو ti لي أصلاً ọdún olè kókó bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀sẹ̀dún bẹ láwùjọ ń sùn olè gbogbo àwọn kẹ́tẹ́ yẹn rí dẹ́mi bí ọ̀rọ̀ sẹ́mi ní ọ̀sà tó lè tàbí náà ni sẹ́mi olè lórí ẹgbẹ́ ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ ọmọ àtẹ̀dá ẹgbẹ́ rẹ̀ sẹ́mi olè níbi fẹ́ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ ọmọ àti jàmbá fẹ́ẹ̀dá láì tẹ̀ ní wàrúwòye rárá lílé ọ̀sán ọlọ́run mú ìkọjá akọ́kẹ́ èèyàn lé o ìkọ́kẹ́ bá lé àbúrò oríṣi ní ọmọ àjáde ọlọ́run fún wa lérò káfí má farajọ àwọn yẹ̀hóòdì èdè ọ̀sán wọn lé gbogbo ọba adẹ́dá ní sún mọ́ pọ́sà tó kó lóòbù ohun mi bá àdìdá rẹ̀ lẹ́yìn ìgbà yẹn ọ̀sán wọn yẹn lé tọ́jú ẹ̀fẹ̀ ìyára ìfẹ́ nínú ọkàn rẹ̀ dàbí òkúta àwọn ẹni mọ̀ fún kùtà ṣe ó ti lé tó níbi báwọn Yorùbá tó máa sọ igi oníṣòro ló lè fi òkúta jiná lọ́rọ́ lé gan àwọn àṣàjọ fásitì àdékàtà ẹ̀sọ́ pé ọkàn yẹn tún lé bí òkúta lọ ó fi ẹ̀gbẹ́ onírànràn làwọn yẹ̀wò àwọn kan bẹ́ẹ̀ tọ́kàn wọn lé bí òkúta àwọn kan bẹ́ẹ̀ tọ́kàn wọn tún lé bí òkúta lọ ọba adẹ́dàá wa ní ìlẹ́bí náà ti já sí i lámọ́ ọ̀yẹ̀ta fẹ́ ja omi ní ìlú ẹ̀ka. Dẹ́dẹ́jọ́ máa wà ní òkúta. Èyí tọ́já sí pé odò lè sàn nínú ẹ̀, odò lè tú jáde ńbẹ̀ bí ọ̀bá tiẹ̀ máa bù. Wà ìnà mílíà, ó dẹ̀ tún wà nínú òkúta bákan náà. Làmọ́ ọ̀yà ṣàkóso ọ̀yà fòrò ní mìtìrì náà. Èyí tó yẹ kí òkúta yẹn tẹ̀sí máa fọ́ báyìí, omi á sì jáde ńbẹ̀. Wà ìnà mílíà, ó tún wá wà ní òkúta bákan náà. lámà yá pé oye ní pàṣẹ àtìlá. Ṣé ìpín yóò lè máa rí mọ́lẹ̀ látàrí ìbẹ̀rù ọlọ́run ọba sọ̀tánà? Ọba dẹ́dà ni wọ́n máa ń lọ Ọlọ́run ọba nígbàgbọ́ nípa àwọn torí ní ìyàbá wo àwùjọ wa ní ìgbọ́n bá bẹ̀rẹ̀ sí ní mú ìròyìn wa èyí ò fi séyìn ẹlẹ́dùn sí báyìí mẹ́jà ẹgbẹ́ rẹ̀ kí làwọn okùnfà dọ́kàn fi le àkọ́kọ́ nínú àwọn okùnfà dọ́kàn fi le tọ́lá fẹ́ wí eléyìí gẹ́gẹ́ bí àwọn ẹlẹ́kọ̀ọ́ sí máa ń sọ wípé ìdá ọ̀rìn pàṣípàṣá gbáàlà làájà tá a bá ti mọ okùnfà tó fa nǹkan kò ní àwọn òkùnfà wo lọ́kàn fi lé àkọ́kọ́ náà wọn ni kẹ́kọ̀ọ́ fi tẹ̀lá èyí ti lẹ́yìn ní kìnìún la kọ́rọ̀ kọ́ láì nínú ẹ̀sìn ọlọ́run ọba mi ẹni pé gbogbo oríṣi nǹkan ní máa ń wà níwọ̀ntúnwọ̀nsì tí kìrù nìkan ní òníwọ̀ntúnwọ̀nsì ní ẹni ọkọ̀ náà lọ́kọ̀ á ní máa bá wọ́n ti kúrú lọ́ha kẹfìrọ̀ wọ́n zákìrì náà lọ́ha kẹfìrọ̀ wọ́n zákìrọ̀ ìrẹ́jọ́ ọlọ́run tí máa ń pọ̀ sí kọ́rọ̀ wá pọ̀ láì nínú ẹsẹ̀ ọlọ́run ọba ní ìmájú kọkànlẹ̀ yìí abdullahi bin hana ọdí ọlọ́run sàlẹ̀ àdìsúmọ̀ wọn ni òṣìṣẹ́ ọlọ́run tó láàrin tó láàrin ọba ìpè láàtò kébù kẹlẹ́mà bẹ̀rẹ̀ ìrìndíkì ńlá ẹ má jọrọ ọfọ tí èsì ti rẹjọ ọlọ́run ọ̀rọ̀ tí òní rẹjọ ọlọ́run ọba mẹ́ má jẹ ọfọ fàdínà kẹsìrọ sẹni ní ìrìndíkì tí òní rẹjọ tún ọ̀tíwá tó ń lè lọ́pàá líle ní máa ń fà fọ́fẹ́ máa ń jẹ́ kí ọ̀fẹ́ lè ta nìyí. وإن أبعد الناس على الأمر الله سبحانه القلب المرض ẹtọ́bí sílẹ̀ jù sọ́lọ̀ òun lọ́sẹ̀ tó bá lé ẹni tọ́ka rẹ̀ bá lé nínú àwọn èèyàn ó ń jí ìlẹ̀ sọ́lọ̀ ọ̀rọ̀ bá ní mo sí ìbàkẹ́ ọ̀kan táwọn àgbẹ̀ pé kò sí báyìí ó lé ó tóbi táwọn àbá dárò gá ah, àdáwò máa jáde ọ mí ń kọ̀tà ah, ah, wà sí ọ̀lẹ̀ tọkọ kan rẹ̀ lè àti ó kí o bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ rìn wá àkúlódé ó sì ẹ̀ fún àtàrà bí ní ìwùkọ́mọ ogun pàkejì tí jẹ́ kọ́kàn lè òun náà ní lákòókò láàrín ma Allah tabaraka wa ta'ala kéèyàn tó àlùkáwà ní pẹ̀lú ọba dẹ́dà subhanahu wa ta'ala àlùfáà ní dáa fọ́lọ́hùn kéèyàn yẹ. àwọn náà lálámà sí lọ́wọ́ àdúrà yí padà ẹ̀mọ̀ bá a lè má wí nínú sọ́kùn fàtí àdá abẹ́kẹ́rùn. a máa sọ wípé ìjà kaná àbújú wà ìjà kaná sàáìn. èrè ọlọ́run ọba làwọn máa sùn ọ̀dọ̀ ni láti máa wá a máa sí a máa tẹ̀lé ní ẹ̀wà tó àlùkáwà ní ẹ̀ kò jẹ́ kọ́kàn lé irú ẹ̀sìn tẹ́lẹ̀ sí àwọn kàkàtà di àtẹ́lẹ̀ ọba adédáni wọn lọ́kọ̀dé ahmed ọlọ́ọ̀fù bíi sáfọ́bá bíi israel àwọn israel ọlọ́run láti gba àlùkáwà ní ọlọ́run ló ń gba àlùkáwà ní lọ́wọ́ wọn wọ́n bá asùnà mílíọ̀n mùsùnà aṣáárọ̀ lẹ́sìn ìgbà àwa bébì lé wọn àwọn aṣojú méjìlá ike ẹ̀yìn aṣojú méjìlá yìí ẹ̀ lọ́wọ́ fún àtẹ́lẹ̀ mọ́sá alayhi salatu salam lórí ikú lẹ́sìn lọ jà lẹ́sìn lọ jìyà nípa ìtọ́lọ́ ọba sùhárì. ọ̀kọ́ lọ́lọ́ ọba adéda wa sọ fún ọba ìbí ní máa tù dáadáa bí èmi ọlọ́run bẹ pẹ̀lú yín o ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú ni o láyé ní akọ́mọkọ́mọ tẹ́ ẹ bá ń kírun. wà á tẹ́ ìṣòro zaka tẹ́ ẹ̀dá yẹ zaka wà á máa ń tún wá nígbà tó táwọn ọ̀rẹ́ ń tẹ̀ mí wà á ti dàrú ẹsì fún wọn láti lẹ́yìn wà àtọ́rọ́ ti tó mọ lọ àkọ́rìtàn àtàná ẹ̀tún wá ní ojú ọ̀nà ọlọ́run bá dáadáa láwọn kàfìrọ́ ní àǹtò sẹ́yìn àdìgbò àwọn ìdarí máa parẹ́ fún yín wọn là tó ti fi lánàkùn jẹ̀nàátì máa dẹ̀ mú ìwọ àwọn àlùjẹ́mẹ̀ tó fi kájẹrí mí tàbí àlùjáàrù tó dọ̀ ọmọ lẹ́yìn àlùkáwà ní dáàgbà lọ́wọ́ ọrùn yìí pápọ̀dé lọ́la tàwa àtẹ̀lé ọ̀ǹtọ̀ ń máa ti sùn náà ojú ọ̀nà tó dé délé kò ní bẹ̀rẹ̀ ọ̀. ọba dẹ́dà ni wọ́n rí àlùkáwà ìgbà wọn kí làdáwò tọrọ ní wọn ọlọ́run ti kàn bí mọ lákùn bí èèmù bí ìta ọ̀run. pẹ̀lú tí wọ́n ti lọ tó àlùkáwà ní dáàgbà lọ́wọ́ wọn láàánú náà hàn á gbé wọn jìnnà àwa ní kọ́kàn àwọn ti ohun tó lè tàǹdì bọ́ọ̀lù ọkàn yẹn gbélé o wàlá rẹ̀ dákìlì lóná lẹ́sì lọ́sì lè kí làbí ìlà kò ní gbà wá nípa kọ́kàn yẹn ti lè tó ayọ̀ àtúntò ìmúna ìlà ìlà nínú àwọn ogun pàtọ́kàn yẹn fi lè òun náà ní kẹ́kọ̀ọ́ fún dáhùn kájẹ ní hadithi ní gbajúmọ̀ dáadáa ń ike ọ̀pọ̀ ẹ̀rín tòmí ń sùn kọlù hadithi yìí ògún ṣùgbọ́n ọlọ́wọ́ bá sùhánà wọ̀ tààlà ọwọ́ àti sọ́tún sọ́ọ̀bà ayà ní ìdíjú tọ́ba adẹ́dàbí pàlíyẹ́ ti hàgbò pàdé ìlànà e kí wọ́n máa rẹ́rìn díẹ̀ wọ́n lé gbogbo kẹfì ìrọ̀lì kí wọ́n dẹ̀ máa sunkún lọ́pọ̀lọpọ̀ jẹ̀dá àmúbínà dànù ẹ̀fìnú ìyẹn ló máa jẹ́sàn fún dáhùn yẹn ń lè. ìgbìnà àti ìtọ́lìfà alẹ́ rahmatulá ọgbẹ́gbẹ́ ayé látọ̀dọ̀ fúnlẹ̀ fún nítorí pé báyé bá dópin wọn padà lọ sọ́dọ̀ ọlọ́run ọba fẹ́mi bá lọ kọ jù ìsá ẹni ẹkùnkùn dá ẹn láàyè nǹkan abẹdẹ wọn padà máa kọ sínú ẹkún tó ti fẹ́ kó yẹn ò ní dópin láéláé ọjọ́ àdàlà ẹ̀yẹ rúṣà ọlọ́run ọba inú okùn bàbá mi bí le òun náà lè kẹ́kọ̀ọ́ ọ̀gbìn àgbèrè ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ ọ̀rẹ́mẹ́ta òde kẹta ìtò abala mélòó a wọ́n bá ti di òkèlè bí lóde ọ̀tún tó àtẹ̀rẹ̀ mẹ́wàá bí ẹ tó nínú ìjọ ní ìgbà sùpàlọ̀ wá níta ń jẹ gbogbo ẹ̀ lọ́gà èmi máa ń jẹ ẹlòmí lè ní ọ́fẹ́ gbé ojú di ọ̀rọ̀ bọ̀ ọ̀rọ̀ bó ti di kàtí abẹ́ ó ti di kéèdì kẹ́ gbogbo ẹ̀ lè ní ọ̀pá ní ti ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ àgàgà ìyíká rẹ̀ nínú ṣùgbọ́n ẹ má jẹ́ agbáàgbé hadith Nu'man bin Bashir radiyallahu ta'ala anhu tí wọ́n lá nẹ́bí sọ̀lá àtàlá lọ́kọ̀ ìnà àlànà bẹ́yìn náà wà ìnà àràmà bẹ́yìn náà ẹ̀tọ́ fojú hàn ìwọ̀n náà dẹ̀ fojú hàn ṣùgbọ́n wọ́n bẹ́yìn náà ṣùgbọ́n òmòrò mùsùlùmí hàn láàrin ẹ̀tọ́ àti ìwà àwọn ọ̀rọ̀ kan bẹ lórí ìgbèjì láyé àdámọ̀ òun náà bẹ̀rù rújú wọ́n ló ń jẹ ìwọ́n gbé kalẹ̀ náà ah, bọ́bá láàrin ní àwọn bára àmù tó ọba fẹ́ kọ́ fún rẹ̀ ní ṣe tàǹdì tó òfin ní máa gba wá àtúmọ̀ sáàrọ̀ apáàtì òfilẹ̀ ẹni yóò tọ́ bí ìbẹ̀rù orí tó pààtì lófẹ́ ẹni yẹn ọ̀pọ̀lọpọ̀ sẹ́fura àlejò ìlú ìlú wàhálà ìlú ẹni yẹn ti fẹ̀ sí ẹ̀mọ́ ọ̀dẹ̀ ti pọ̀mọ́dọ̀ àbí ẹ̀mọ́ ni lórí ọmọ wá onígbàgbọ́ méjì yọ padà fún sínú ẹ̀ náà ẹ̀rí ọ̀pọ̀ oúnjẹ ní máa ń jẹ́ kẹ́lẹ́ odi odi paraku ẹ̀rí ká má gbàgbé pé àṣà ìtọ́ọ̀dì ọ̀fun bíi méje lòun máa fi jẹun ṣùgbọ́n mùsùlùmí ọ̀fun ẹ̀yọ̀ kan tọ́lé lẹ́yìn ọ̀fi jẹun tọ́lá àwọn ní ẹgbà ọ̀rọ̀ wà wọn jọ ń jẹun àdáni ọjọ́lé ìṣòwò jẹ̀bi ọjọ́lé ìṣòwò àwọn ẹgbẹ́ káfíìrì jíjẹ ọlọ́run ti fèrè tẹ́lẹ̀ ọ̀fun méje ni máa fi jẹun mùsùlùmí ọ̀fun ẹ̀yọ̀ kan tọ́lé lẹ́yìn ọ̀fi jẹun ẹ̀rí so kó jẹ́ pọ̀ àgàgà kó ẹ lọ wá nínú àwọn subhan àti nǹkan tó ti eléyìí ẹsẹ̀ ohun tó jìnà lọ́dọ̀ ọdún wa náà ẹ wo àwọn ẹni tó máa ń da fanfan àwọn tí bú àwọn àárọ̀ tí wọ́n mú tó wà àtàwọn pé bí lọ́jọ́ wọn fún fún oríṣiríṣi bẹ́ẹ̀ láti jẹ́ bí sábà máa ń jẹ́ ìlú ní àbá ń jẹ́ mú ní agága àárọ̀ ayé àdùnkùn ìmúna ìbádọ́lá ẹ̀yẹn rúṣì ọlọ́run ọba nínú àwọn kẹtí máa ń jẹ́ kẹ́mi le òun ni kẹ́kọ̀ọ́ kòkòrò tí apá bá ti ń para wọ́n tẹ̀lé tó bá ti ń ṣèkẹ́ báyìí ẹwọ aláfẹwọ nísìn lómìnir ibi tí o ti kọ́kọ́ gbé ẹsẹ̀ náà kọ sí ìsìn náà tọba sí ìsìn náà oyún òdì oyún wa dé yóò tún fẹsẹ̀ mí tẹ́lẹ̀ pípẹ àti gbọ́dọ̀ irú ohun ẹ sí wọlé lẹ́yìn tí o ti lọ sí ọyún yẹn nìyẹn ọpẹ òun ẹsẹ̀ lè ti bá bẹ lọ ẹ rí ṣe bí ẹsẹ̀ nìyẹn tí yẹn bá ti lè kẹta báyìí oyún òdì yọjú ká yí tó ti yí kéré ẹ lọ wọ àwọn ẹlẹbọ lóògùn tó bá ń lóògùn yẹn tó bá fẹ́ bẹ̀rẹ̀ ògùn yẹn tẹ̀lé ní yóò fọ́ máa lọ́kàn adìẹ ọba yá yóò lo orí alùpẹ̀ tọ́ba yá lọ́kọ̀ síbi tẹ́lẹ́lẹ̀ tọ́ba yá yóò padà lọ sí ọmọ yìí wàhálà kàdà bẹ́sẹ̀ sí máa rí ni tẹ́sẹ̀ bá ti pọ̀ ju máa ń tẹ́sẹ̀ mi jì ní ọba tẹ́ta sọ gọ́ọ̀mù kọ̀ọ̀kì bíi àyà fọ́tì ìgbẹ́kẹ̀lẹ̀ àbáwọ̀ àdá olómi yìí màkánù yẹn ti wù ní tó tẹ́kẹ́ mi wọ́n sí ìwà àbàjẹ́ tí wọ́n kù ló tẹ́kẹ́ mi wọ́n sí. àdìsọ́nà ọ̀gbìn ọlọ́ọ̀dà rárá wọ́n lè bá alásọ̀dà níbi sọ̀lá àdàsọ́lá wọ́n ní ìtàn mọ́mí ẹ̀rí mọ́mí ni ìdá àdìmẹ́bà káàdà sí lẹ́kìtà tó ń sọ̀dá. tọ́ba tẹ́sẹ̀ èké kálukú máa wà pé ìfọ́jìbè nínú ọ̀sán rẹ̀. àyìn tẹ́ẹ̀bà wọ́n lẹ́sẹ̀ àwọn sẹ́kítà tọ́ba ronú wàdà fi ẹ̀sẹ̀ yẹn ó bẹ̀ síwọ́ kọ́wá wọ́n sì ha èké kálukú yẹn fò ọ̀gá wà ní zed tẹ́ni yẹn bá tó wá lé sínú ẹ̀sẹ̀ yẹn ó ti sàbúrò tẹ́lẹ̀ ó tó wá sẹ̀gbọ́n lé ọba sì jẹ́ gbọ́n ló ti tẹ́lẹ̀ ó sàbúrò ẹ̀sẹ̀ lé dáadáa èyí kan dúdú yẹn ọba wa lé pátá yá àlùwà kọ́lùbà tó fi di pé kí nǹkan dúdú yẹn máa gbó gbogbo ẹ̀mí ẹ̀ ọ̀dà ni kàrà ànà lẹ́rí ìdàgàrà ọ̀lọ́ ọ̀dàrà ìyẹn kẹ́kẹ́ ní أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين في مخارج الأرض ومغاربها أستغفروه وأتوب إليه إنه هو الغفور الرحيم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 adẹ̀sí ní lábá tó ló kún bàbá yìí ìyàn bí máa ń ṣàyẹ̀wò kí wọ́n tó wó òkùnjì lọ sí i ọ̀dẹ kọ́kọ́ lọ ṣàyẹ̀wò náà kí ló fà dára gbígbóná ara gbígbóná lọ́dọ̀ sí wa ló lè fojú májà fòtò làwa ní àwọn òjò kó ń bọ̀ fẹ́ nígbà yìí ó lè lè ṣe wọ́n ní ọjà ìfọ́ òun ní sàlá ló mú ọ̀rọ̀ ara gbígbóná wa ẹ̀rì àti mọ̀ ọgọ́fà àtọ́kẹ̀ẹ́ fi lè ọ̀dà àwa fẹ́ gbé ọ̀dà líle kú kí làwọn nǹkan tó lè gbé ọ̀sẹ̀ yìí lè kúrò alákọ̀ọ́kọ́ òun lè tẹ́tù ọmọ oníkèrè la kí yẹn pọ̀ nínú ẹgbẹ́ ọlọ́run ẹgbẹ́ ọlọ́run àfẹnufà àfẹnusẹ èdè kọ́mìnì ẹ̀rí ìjà ọ̀sánlá àbúlá ọ̀làdìlá àdìlá ọ̀rọ̀ ẹgbẹ́rún àkọ́wọ́lá ẹ̀yìnlá gbogbo àwọn oríṣiríṣi àdékìrì ní ẹ̀sẹ̀ àwọn àdékìrì tó ti fi yẹ̀sà wà بين جنس وكهذبين يقع مظلم أفاوى المعلة من الزيان ونراك لكتبهم حسن البصري عليه رحمة الله يا أبا سعيد يا بابا سعيد أصلا من الجن nínú nǹkan táwọn èèyàn máa ń bẹ̀rù tẹ̀tẹ̀ pé kọ̀yẹ́ ká kó sínú aburú ìdèmí ọ̀rọ̀ ọdún kódà ìdí ẹ̀ nígbà tó ti kẹ̀kẹ́. bàbá àtọ̀kùn pé á sì ní iye ìgbìnà sí ìgbìnà. mú ọkàn rẹ̀ yẹn súnmọ́ ìrántí ọlọ́run ó rí i pé kò ní wáyé bẹ́ẹ̀ rọ ẹ má jẹ́ agbára ọba adẹ́gbà ló yin àwọn onígbàgbọ́ òdodo àlẹ́bí àmọ́nú àwọn ẹni tó nígbàgbọ́ lódodo ẹ̀sùn máa ń lo olóko ọ̀fẹ́ wọn máa ń palẹ̀ pẹ̀lú ẹ̀sìn ọlọ́run alá bìdíkìrì láàyè sáàtò máa ń lo olóko ẹgbọ́ pẹ̀lú ẹ̀sìn ọlọ́run lọ́kùnrin ìgbà àlẹ́kọ̀ọ́ kí n bá lẹ̀ dáhùn wí náà ní pé ìlú àlàkà eléyìí wà lọ́kùnrin wà. àyà tó ti dé. ọlọ́run tó sọ nínú àyà mi ló zuma ọ̀gbọ́n mi tẹ́lẹ̀ ọlọ́run ní alọ́ọ̀rù nẹ́gbẹ̀lá àṣàlẹ̀ àlè. ọlọ́run kalẹ̀ yìí tó nínú ọ̀rọ̀ ti gbé hàn tọ́já sí apá kan jọra wọn bí bá tún pàṣẹ máa tọ̀ ó lè sọ̀rọ̀

àǹtà ṣe àkùrọ̀ ọmọ ìkọ̀ yẹn ká gbogbo fi tó bá wọn nígbà tó lò. ọkàn wọn máa kọ mi inú ọlọ́run tí wọ́n máa sin lọ́hùn tẹ̀mítẹ̀mí. àtẹ́lómi bá kírun ara yẹn báyọ̀ ọlọ́run ọba yẹn lè lómìnira ọwọ́ àgbà mi kọ́ọ̀bù rẹ̀ ní ìtajà wọ́n máa béèrè ilé. sọ́gbà tó rẹ̀ náírà ṣé kọ̀gbà tó rẹ̀ náírà níbi tí ti kírun sígbà yẹn kọ́ni tó máa wọn nígbàgbọ́ òdodo ni tó jáde ilé àǹtàṣà àpolówó ọ̀hún lè ti fèrè ńlá ọyẹ tí ẹ̀mí wọn máa kọ̀mí inú fún ẹ̀fẹ̀ ọlọ́run wọ́n mọ̀ ọ́n lẹ́sẹ̀ àlàyé ah, náà àdéhùn tá a sọ kalẹ̀ ní òtítọ́ títí àlùkò áàd àwọn ẹni tá fún tíra sáájú sáájú ọ̀dọ́ làálẹ́ ìlú àti tó pẹ́ òṣìṣẹ́ wọn ti ṣiṣẹ́ fún wọn ìgbéregbé lẹ́yìn ọjọ́ rẹpẹtẹ wọ́n tó lọ́pẹ́ kí tẹ̀ ló wí náà ọba ló wọn bá ti wò ó. ẹ̀yìn nínú tó lè gbogbo ẹ̀mí kú òun ni àlejò ẹ̀dá ìmọ̀ta wọ́n ní arákùnrin kan lọ sí kàjáre lójijì ọlọ́run láàyè ọlọ́run náà fi wúmà lè òjijì ọlọ́run nínú ọba nífẹ̀ẹ́ àdìyẹ ní ilẹ̀ kọ́jú ọkùnrin rẹ̀ rọ̀ fáńsà ráàtàlíyẹ sí máa fọwọ́ ra ọmọ òrukàn máa fọwọ́ ra lé ní. tani wọ́n pè lọ́mọ òrukàn alẹ́ máa ta àbúrò wọn làwọn yẹn mú òun lẹ́nu tó yẹ bàbá ẹ̀ jáde láyé wọ́n sí ìbàlágà sí ìdàgbà òun náà pè lọ́mọ òrukàn wọn gbàgbé pé kìkì dá òkú ní láwùjọ ń dùn ẹ ẹ dábì ọwọ́ ọmọ kan lórí tí wọn fi ń kì ó lè ṣe déédéé gbà lórí bẹ́ẹ̀ pọ̀ wọn máa fi à yà ẹ ráàfà kan tó wá ń ṣe tó ọ̀rá lórí ni ìmọ̀ èèyàn pé ká má ṣe súnà lọ́jà tó sẹ́yìn ọba fọ ọ̀rá gbogbo àwa tó yé ọba fọ ọ̀rọ̀ ọmọ wa lórí kódà tó rí kíkọ́

àwọn ẹni dáadáa ni àwọn ará gbígbàjáde fọ́mẹ̀lì ṣe ó ti lé mọ̀rọ́ ọ̀rọ̀ bí n jẹ́rù kọ̀ jù bẹ́ẹ̀ lọ kò ní ìtumọ̀ sí mi nílò ló wa ní kí ló gbàjáde wọ́n ní arábìnrin kan lọ bá àyíká ọjọ́ lọ́wọ́sọ̀rọ̀ ìgbà ọmọ ìdílé àyíká ọjọ́ lọ́wọ́sọ̀rọ̀ àyíká bùkátà rẹ̀ wàá dẹ̀ lágbára láti lè fi yá wọ́n lẹ́nu yẹn dẹ̀ ṣe bẹ́ẹ̀ tó lọ ẹ̀rí ọba rí kọ́kàn rọ̀ ọwọ́ àpàdà bá àyíká ọjọ́ lọ́wọ́ àlà pẹ̀lú tọ́wọ́ àbí ṣe mo ṣe ọkùnrin ti rọ̀ ìgbàdàlá nínú ohun tí ṣe kọ́kàn rọ̀ tí ó fi líle gbogbo kó lẹ́nu òun ti ṣe yára fún gbogbo ìmọ̀ lọ tẹ̀sán àrẹ́lù níjọ́ ìlẹ̀ lómi ìdíjọ́ nílẹ̀ tí ì ẹmà ní ẹ̀bá lọ tẹ̀ sàárè o ní àbẹ̀wò ìtàfàkùnrin ìhàlẹ̀ àtìlẹ̀há ọmọ sí èyí léyìí ní ẹ̀mà máa ronú nípa ẹ̀sìn tí àwọn olówó àtẹ́sí abẹ́ yìí sọ yẹn àti pé kọ́ wọ́n padà wá padà sí i ṣe báwọn àti wọn alájọ́ ń rìn káàkiri gbòòrò alọ́rẹ̀ nu wọn aláàbúrò nu wọn àníyá nu wọn àníbàbá nu wọn ẹlòmíì lọ́mọ nu wọn táàjọ ń sàbẹ̀mọ̀ rẹ̀ bẹ̀rẹ̀ àwọn lọ́wọ́ àwọn kọ́dà ìlómi ìyàwó ẹlòmí lọ́kọ̀ àwọn ni wọ́n á padà wà lábẹ́ yìí sẹ́ nínú ìtẹ́sí ilé fẹ́mi rọ̀ ni ẹ̀rí arákùnrin kan kọ́ fún ìmọ̀ ìmọ̀ Ahmad alẹ́ ọ̀rọ̀lá tí kò lọ kàn níjẹ fẹ́rọ̀ ìmọ̀ Ahmad ọ̀rọ̀lá kò lè lọ dára ìwọ lọ lórí tẹ̀sílẹ̀ ní ọwọ́ lọ ọwọ́ bẹ̀ lọ ó rí àwọn thousands tó dà ní sẹ́yìn lọ́dọ̀ àìní èrò lọ́lọ́ ìdí èdè ni wọ́n ẹ̀rí tó bá já sí pé ó ti di ó ti di kéèsì náà wọ́n mú bí àwọn tí wọ́n fi tù máa wà lẹ́kọ̀ọ́ ẹ̀rí tó yóò ti di ẹ́sìtì gan adúrú àwọn ẹni tó wà ní tẹwà ẹ̀ yóò ti di ẹ́sìtì ní láti kẹrìnfà wọn mi bẹ gan láti sí lórí ara wọn ni tòun ti bá ti ń sọ àyè yẹn tó ẹ̀rí torí bẹ́ẹ̀ wọ́n ti máa lọ wọ àlùmọ́tìkára wọ orí tẹ lọ wàá sì ní kọ́mí ẹ̀rẹ́ máa rọ̀ ọwọ́ ní ẹ̀ka wá sí àbẹ̀lọ́rọ̀ àbẹ̀lọ́rọ̀ látọ̀tà nínú ìfúnlá àdìsílẹ̀

ńlọba lọ bẹ sáré wò tẹrù pèlú ajé kí ọ̀rọ̀ ọ̀rọ̀ ìkarùn nínú gàdí máa ń mú líle gbogbo ẹ̀mí kúrò òun àdínẹ́bọ̀rù ní ìdí ara ìta yìí kéèyàn máa lọ ru ilé àwọn ẹni tí wọ́n gbogbo ẹ̀rú sọ̀tọ̀ọ̀tọ̀ tẹ́lẹ̀ ikú wa ṣe bẹ́ẹ̀ káàdì mọ̀lẹ́ dáa ọ̀sọ̀ ọdún tó padà dákẹ́ rọ́rọ́rọ́ ẹ̀yin náà wọ àwọn ẹni tó ti wà nípò tí wọ́n ti lọ lọ́yọ̀ ṣe ti bíbà yìí nínú àwọn tí wọ́n ló lẹ́nu ẹlòmí bẹnu ọdọ ìgbé kò sí tí ọ̀hún àti ìpínlẹ̀ ọ̀bá lókù ní màálù òní lọ gbogbo ọ̀bẹ wá di ohun tó fi gbé rò mọ́lú ẹ̀rí kéèyàn lọ wo ilé àwọn ẹni tí wọ́n ti kú kéèyàn sì wòye sí kó làwọn ẹni yìí ń gbé ẹ̀rí ọ̀kan náà àwọn àfáwà àfáwà àtúnlẹ̀ ìbùnú ọmọ ọ̀dọ̀ ọlọ́run sọ̀rọ̀ àdúgbò wọn wọn lọ bá fura já ẹ̀mí yìí máa ṣe ẹ̀mí yìí ọ̀rọ̀ ohun tí máa ń ṣe tẹ́lẹ̀ ní ṣe mọ́ kí ni sọkàn mí náà wọ́n láfọ́ wa jáde lọ sílé agogo kọ́mọ àwọn ẹni tí ń gbé tẹ̀tẹ́lẹ̀ láwọn ẹni tó ń jọ ọmọ máa rúbọ̀ bọ̀ lọ́mọ máa tí gbogbo ọmọ dùn àwa lọ sílẹ̀ yọ ọkọ̀ tí ó sùn lẹ́nu ọ̀nà ilé agogo yẹn yọ máa béèrè bí káwọn orúkọ rọ̀ ìgbà ayé náà àwọn èèyàn tí ń gbénu rẹ̀ dáa la ilaha illallah àyínà ahlul àwọn tó ń gbé bí ilá àwọn èèyàn tí ń gbọ́dọ̀ wá horo yìí dá yóò bá rí pé bá horo lè sọ̀rọ̀ mẹ́sàn yóò padà mọ́dọ̀ rẹ̀ yóò ní ara ah, kí ni wà ń bá ká yóò hàn ẹjọ́ rọ̀ lọ́wọ́ mọ́ ìkẹfà nínú ìkàjọ lè mú nílé gbogbo ẹ̀mí kúrò òun náà ni ásìlù ìkàlẹ́ máa jẹ̀tọ́ àwọn oníjẹkújẹ yé ká sọ́ọ̀bù yẹmẹyẹmẹ ẹ̀yin onírìbà olówó èlé ó ti pọ̀ jù níbi báńkì yìí kẹ́lá parọ́ ẹlòmíràn ń dé o ẹ̀yin olówó bọ̀nú ẹ̀yin tẹ́ ń gbá àwọn yẹn lóṣù àwọn tó ń ṣe yahoo ẹ̀rẹ̀ dàpọ̀ ẹ̀jẹ̀ á gbogbo ẹ̀ náà yìí ìmáa ọwọ́ àánú nǹkan tí ó ti fi sílẹ̀ ní kúrò ẹ̀rí àfáwà tó háyẹ̀ ìjàmá ẹ̀ ọlọ́pọ̀júlọ̀ tó náà àbá ọdẹ rọ̀bí mọ́sánlọ́pù ya àbá àfilẹ́ ọlọ́pọ̀bá ń kẹ́ ọ àníkó lọ́kàn ti rọ̀ kó lọ́kàn ó ti rọ̀ náà ènìyàn wá gbójú àwọn yòókù rẹ̀ gbójú wọn nítorí gbọdọ̀ nítorí òkè ọ̀nìyà ń fún wọ́n tó ní kẹ́mi rẹ̀ lè yàn ọ́ sọ́nà ẹ̀kọ́ olùdókòwò àti olùdókòwò. تحرق الجنود صرف قلوبنا على طاعتك